mon wo mo ń bọ̀ nbẹ̀ mo ń bọ̀ nbẹ̀ sí mo ń bọ̀ nbẹ̀ mo ń bọ̀ nbẹ̀ ọ̀rẹ́. ṣí gèètì ẹ fún ṣí gèètì ẹ. Ah, ọ̀gá kí ló dé bolẹ́ láàárọ̀ kùtùkùtù. ó yà wèrè ni ṣí gèètì mi kò gẹ́rà kúrò jù mí mẹ́. Ah, ẹ má bínú o. irú wàhálà ò ní lè ba ìtòrí ọlọ́run. ọlọ́run sàánú. díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀díẹ̀ o díẹ̀díẹ̀ o díẹ̀díẹ̀ o díẹ̀díẹ̀ o. ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ oníṣẹ́ ló ń pa o. níbo ló gan jí ọ láàárọ̀ ó tó bọ́ta náà kò tẹ̀ sọ ẹni tí pé òkè báyìí ni mo lọ o ó kàn drive jáde báyìí ọlọ́run àyẹ́kọ́ ga ẹ̀kọ́ lọ lásìtẹ̀ tó ọlọ́ba àdó ọlọ́ba ọlọ́ba abéṣù wúlú ilé yìí o ó mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ nínú ilé ó wá báwo mo ti fẹ́ wọlé báyìí torí ọlọ́run báwo mo ti fẹ́ wọlé ọlọ́run ó dáa ọlọ́run dáríjì wa tó bá dàbí ẹ̀ṣẹ̀ o jọ̀ọ́ o má ro wa o sọ fún mi pé o ti rí ìyàwó mi mo ti pa òpó yìí bẹ́ẹ̀ mi rí i mo ti dé grand view yẹn ṣe mi rí ń bẹ́ẹ̀ mo ti po yí gbogbo street yẹn Emmanuel Keshi àbí kí ló ń pè mo ti po yí everywhere mi rí i mo tún wọn grand view yẹn báyìí mo ti wọnú bẹ́ẹ̀ mo béèrè everywhere mo wọnú saloon tó níbẹ̀ mo wọ every supermarket kan wà mẹ́ mo tún wọ wọn rí i. wo màá pè é màá pè é. Bye. kílà kílà ti fẹ́ ṣe. I know you've tried ẹ̀jọ̀ ẹ̀ máa wọ̀nyí àmàrí ẹ̀jọ̀ torí ọlọ́run. níbo ni mo tún fẹ́ wá sí ẹ́ ta ni mo fẹ́ pè. you have to be depressed ẹ̀jọ̀. sorry. ṣé wàá mi gẹ́ẹ̀tì bread láti shoprite. what? bread. are you sick? are you okay? bread for. ẹ̀jọ̀ ẹ̀ máa bínú wọ̀lá mi. Are you are you mad ebi ló máa pa ẹ́ kú wá mi ṣé èmi ló náwó sí sórí dàrú ni orí pé wà ní mọ́tò orí orí nǹkan tí mo sọ wọ́n èèyàn ronú òun bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ surprise idiot mo ń kú máa wo parí ẹ̀ wákì àdá ẹ̀. kẹ́ni kẹ́ni kẹ́ni ẹ̀kọ́ sí òun kì í jẹun lórí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ tó bí bírẹ́ẹ̀dì tó bó sínú omi látàná ogun jẹ tó bá jẹ kun rẹ máa jẹ kò yẹ kí ẹni tí ń ta mọ́ra tó ti délé tọ́ yóò nǹkan jẹ mọ́ afúnikọ́ bá ara búrẹ́dì láti ṣọ́pọ̀ ẹ̀ ó tún bínú. Ah, egbò ẹnìkan náà gbà lọ ọ̀yọ́ ni bàbá ìgbàgbára lẹ̀ ìgbàgbára lẹ̀ tẹ̀sán lẹ̀. Oh, you olè tutọ́ late on day. Ah, oh god. Ah, Jùmọ̀kẹ́ Jùmọ̀kẹ́. síbẹ̀. ẹ kú lé mọ̀. okay what exactly is your problem Eh? ìwọ kọ́ mo bá sọ̀rọ̀ ni sọ fún mi ibo ló gbé oyún mi lọ kò ṣe fọ́ọ̀tẹ̀ tí o bá ń ṣe oyún mi tó wà nínú ẹ̀ ṣe èmi ẹ̀ máa wọ̀ ẹ̀ kiri eh? you think I have that time ìwọ. Ah, orí pọ́n sick ṣá you are a very useless man yes o useless tó o bá useless o ò ní wá síwájú mi wàá máa sọ fẹ́ mi pé òun wá mi kiri wàá rìn káàkiri gbogbo títì wàá máa wábìrin kiri wàá wá sí wàá máa sọ fẹ́ mi pé ìwọ ń wá èmi kiri èmi ń gbóyún ọmọ ẹ o ṣe gbé ikùn yìí kò gbé sínú kí wọn náà máa ru kiri kò mọ bó ṣe rí àtijọ́ tó ti fẹ́ mi sínú ilé yìí kò sí kan tí mo ṣe tó tẹ́ ẹ lọ́rùn àtijọ́ tó ti fún mi lóyún gbogbo kan tí bá ṣe báyìí mi ò mọ̀ ṣe ni owó wá sí ìbàdàn sọ fún mi pé kíni kan you are miserable and I will leave you to enjoy your miserable life by yourself. èmi miserable life Jùmọ̀kẹ́. kí ló bá ṣe. Ah, ó máa fẹ́ nà mí màá ní kẹ́. mo wọ̀n ni ẹ o. kí ni. mo wọ̀n ni ẹ o. kò lè ṣe kọ́kọ́. alákòóbá ni ẹ. bẹ́ẹ̀ ni alákòóbá useless woman ni ẹ. ẹni tó fẹ́ rán sẹ́wọ̀n ló ń wá olè mi bá mi ń nọ̀mí kórí ọmọ ilé ìwọ̀ àgbàyà oníṣekúṣe òṣì ó ṣe fáìbọ̀ káàkiri gbogbo títì wo bó ṣe rí ọlọ́màṣọ̀ṣì káàkiri gbogbo títì àwa sì wà máa sọ fún mi pé kìnìún lẹ́yìn tó rọ mí yó ó lè ṣe kọ́kọ́ fún mi kó bá fẹ́ nà mí kó wá nà mí. jọ̀ọ́ bá fẹsẹ̀ da ike tó mi nu lábẹ́ bẹ́ẹ̀dì o àgbàyà. má bínú pé mo bu ẹ̀jọ̀ wá bá mi mú tíṣù lórí dining jésù ah, ah, ó dé ti rẹ̀ mí sámi ìlérí dé dáínì nìyẹn o. aláboyún.

I'm sorry for anything that I've done wrong to you. Whichever way I've treated you. Anything tí ò bá wọn ti máa ṣe. Mo fẹ́ kó dáríjì mi. Nítorí tọ́lọ́run ọba. Nítorí ìfẹ́ tó wà láàrin I want you to forgive me, please. No, dàmọ́ ti gbọ́. Gbogbo tiwọn náà ló máa ń fa ìwọ ló máa ń fa gbogbo nǹkan ìwọ tó yẹ kó máa tọ́jú mi kó máa kẹ́ mi lójú kó máa kẹ́ mi nímú owó wá ń dá gbogbo ẹ̀ sílẹ̀ ìwọ náà má bínú. You know I love you, right? Mm. And I love my baby too. I love you too. You know, there's nothing that you want to me in Ishifu Adomoi. Mm. You're my life. I'll be miserable. Mm, I'll do anything you want me to do for you. From now on. What's more, Give me a kiss. <laughs> hmm?

Mommy, I want bubble. What? Mm. No, we'll get Larry. But he's dirty? Mm -mm, I can't. bọ́ǹsù kan. tó bá yẹ wá ṣe fún ẹnu wọdúrò. mo kó kó aṣọ aṣọ èèyàn tí máa máa jábọ́ nìyẹn. go. <laughs> Hey, hey, hey. Kí ni? O rí pé mo tún lè ṣe ni. Ẹ kí ló rọ̀ mí ni kó n bá mi tún lè ṣe. Ah, ah. Ọmọ sẹ̀sẹ̀ ò sọ fún ẹ̀kọ́ ẹ̀kọ́ jù nǹkan síbẹ̀ yẹn ni. Ó yá wèrè ni. Ìwọ kan wọ wèrè. Èwo ni o bọ̀ lọ́wọ́ wọ́dà wèrè nú eléyìí? wọ́n kàn ya wèrè à ah, kí ló ṣẹlẹ̀ náà ṣe bí kun ikùn tó wà nù mí ṣe pọ̀ náà ló rọ́ síbẹ̀ ọmọ ẹni mo gbé náà ó dẹ̀ ń sọ̀rọ̀ ó dẹ̀ ń bú mi. oyún ọwọ́ mi ló ń gbé lẹ́kọ̀ọ́ máa ṣe bẹ́ẹ̀ ọmọ tí wọ́n kọ́. wọ́n kọ́ ẹ èmi. wọ́n kọ́ ẹ nílé yín ojúlọ ògbẹ̀ kọ́. àbórí wọn jí ìdílé yín ni. orí wọn jí ní ìdílé bàbá bàbá bàbá ẹ. bàbá mi. bẹ́ẹ̀ni bọ̀dá mi ah, ìyàwó yìí ni n bá sọ̀rọ̀ báyìí náà. ọgbẹ́ ẹ̀kọ́ pàrọ̀ mọ́ mi ni o. irọ́ ló pa wọ́n sí ẹ̀kọ́ pàrọ̀ mọ́ mi. bọ̀dá mi tán fẹ́ o. ó ní pàrọ̀ mọ́ mi kò tó bàbá òmájà sí mo tún nílé ṣe ṣọ́ mi yẹ mo clear everywhere ó dẹ̀ wọ́n dẹ̀ ó dẹ̀ níta ogun lẹ́lẹ̀ fún mi. ọ̀dẹ̀ ah! padà fún mi padà fún mi padà fún mi. ọ̀ níta lulẹ̀. wọ́n ẹlẹ́dẹ̀ bí ọ̀dà fún ẹ bàbá ìwé mi. bọ̀dá mi bọ̀dá mi tó ń fẹ́ o. nǹkan tó bàbá òmájà sí mo ti wọ̀ ni mo tún nílé ṣe èèyàn wá sí ìgbà ó dẹ̀ níta ogun lẹ́lẹ̀ fún mi is that normal. bọ̀dá mi ṣe fẹ́ gbọ́ tèmi i'm your blood and i need to tell you the truth báwo obìnrin tí wọ́n bá lóyún bọ́yì máa ń ṣe nìyẹn oríṣiríṣi ló máa ń ṣe o ẹlòmíì báyìí ara máa ń pọ̀ èmi báyìí mo máa rìn káàkiri ni èmi ò tẹ̀lé fẹ́ rí yàn rárá. ìgbà tí mo sì lóyún láìdé kí ló ṣẹlẹ̀ mo sì tó yẹ pé wọ́n lè dà dustin powder sórí báyìí látòrí délẹ̀ tó máa dàbí olúbú tó máa white bí àwọn mascot yẹn so kí ni kí la fẹ́ so every two minutes ní tiẹ̀ yìí òun máa kọ́ lóyún ni. mo ẹyin ṣe nìyẹn bọ̀dá mi Ọlọ́run. no ilé ilé ti ya wèrè. mo lè wá ẹ mo máa ṣe DNA test kò mi ò sọ pé mo lóyún tó wà nù ẹ. ẹ̀yin lẹ lóyún. èmi mo kí ni ọmọ wèrè lè máa bì. alaila god for idiot. ẹ stop ẹ ẹ̀yin lẹ lóyún. kò bóyá lítà ògbónú ilé òun ló máa kọ́ lóyún ni. ẹ má kind of woman is this? How did you know she could ruin all this and throw everything, still in your bathroom? are you even know why. bathroom ó ṣe àìkú mo ti fẹ́ lè ṣé èmi ni mo ní pé kó pẹ́ jù ìjọba mi gbọ́ mi lórí dining. lórí dining table the dining table is only a step away from you kí ló fẹ́ sọ̀rọ̀ ẹ̀dà náà. ṣojú mi ni ṣe bí bébí ẹ ló fẹ́ mọ mi mo dẹ̀ nígbà kó bá mi gbó mi wá. gbé ọmọ sínú òyìn ọmọ wíìkì ní pípẹ́. ó dẹ̀ jọ wà náà ó bá mi ṣe nǹkan. tíbi yìí ti sún mi ò bá mi pa sísun mi mi ìfẹ́ wò mọ́ mi ò tí ì rí mọ́. The remote control is right next to me. mi ì wò mọ́. kí ló dé. mo bẹ̀rẹ̀ it's okay. o dẹ̀ wá. sista Rónkẹ́. ẹ jókòó. náà dẹ̀ ìjọba mi mú extra form me, wá tó bá ń bọ̀ please mo fi sórí table nílé. mo wà a dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. ojú ló ń fẹ́ ṣe. ẹ ṣe ah, ẹ̀yin náà look good Um, skin ká fi in yín lálejò oh ok. ẹ ṣe ń bọ̀ ni now ẹ̀yin làlejò wa at least ẹ máa jẹ nǹkan ọ̀kẹ́ mu nǹkan. máa ah, nù ẹ má wọrí. ok mo insist pé mo fẹ́ kẹ́ mọ nǹkan. ok at least. water is fine. omi wà nínú fridge lẹ́yìn yín bẹ́ẹ̀ ni so ẹ lè lọ síbẹ̀ kẹ́ help ara yín it's very cold. fridge. ẹ fridge wa wà ń bẹ̀ yẹn so ẹ lè mú omi tó bá wù yín ọmọ kan ti sọ fún wọn lọ́sibítù pé kí wọ́n máa stress ara kí wọ́n máa rìn jù and all that so torí ẹ̀ ni mo ṣe feel pé kí ni nǹkan tó máa ń ṣe ẹ náà kí ló ń ṣe ẹ. kí ni mo tún ṣe ń sìn kí ló tún ṣẹlẹ̀. kó lọ mú mi inú fridge fúnra ẹ. ṣé mo pọ́ tún ti ń gbé ìṣe ilé o ti ń gbé dẹ́ta o o ti ń gbé ìṣe ilé dẹ́ta mi ò fẹ́ wàhálà o kí ló tún ṣẹlẹ̀ báyìí sìn. ìjọba ń gbé fóònù mi. get out Check ká lọ kó lọ mú mi inú fridge fúnra ẹ. madam ẹ take care. it's okay. ìṣẹ̀lẹ̀ náà ló máa ń bá wọn dẹ́ta. o ò ní wà mọ́ ṣebí wọ́n kó wa tiẹ̀ sápò ni àgbàyà òṣì kí ló wà nù ẹ èèyàn dé ó fẹ́ momi bọ́ sí fridge kó gbómi kó mu omi ó lóun mú omi lòun ẹyin méjèèjì mu kẹ bá lọ sọ́fíìsì yín kẹ lọ sẹ́nu dé gọ́tà kẹ máa mú àtúnṣe wọn lórí pé kọ́ mú omi ọtún náà ó tún ní ó ìráyè. ìdí tí mo fi pè é pé kó wá rí mi nítorí ojú mi ni. okay sir rántí contract mo sọ fún ẹ pé mo ń lé ní January ní Port Harcourt. ẹ bẹ́ẹ̀ ni sà mo rántí. wọ́n ti pè mí lánàá. yes wow I'm not to defend ẹ so that gives me a concern because màá láti fi jú mi ilẹ̀ nìyẹn mi ìdẹ̀lẹ̀ dá fi sílẹ̀ nulẹ̀ ìgẹ̀ ọmọ condition tó wà so mo ń wo bóyá ó lè wá sọ́dọ̀ yín while I'm gone so she could be under your care. sir ẹ fẹ́ kàn kàn máa wá kí wa kàn lè máa padà sí. no kàn move kàn move wá sọ́dọ̀ ẹ̀ while I'm gone mi ìlú fóònù kàn lẹ́nu lé yìí. ìbọ̀dá mi ṣé wọ́n máa láì kọ̀dọ̀ wa ṣá. Ah, ah, ìwọ ló ń sọ̀rọ̀ báyìí júmi ìfẹ́ láìkì wọ àbúrò mi gan jèmi tí mo jókòó ẹ lọ you know that. kò sí wàhálà bọ̀dá mi máa tọ́jú wọn ju bẹ́ẹ̀ ṣe expect gan. so tó bá dé ìmọ̀ abóhùn náà sọ̀rọ̀ kì í jẹ́ kó mọ̀ ipa discuss it and then I'm pretty sure she's gonna be fine with it as well. Grammy congratulations. Kila la wá máa fi wẹ̀ báyìí. Ah, ah, jẹ́ kí n tiẹ̀ lọ kí n dín ná. Dami. Ẹni tó ń gbéyàwó bọ̀ àká tó ń garun ń lọ́rọ̀ ẹ̀. So tó bá dín máa bá a sọ. Uncle TJ dá yẹn lóhùn sùn tó bá yá malaria rìn kiri wọ́n ti jókòó tún nílé sùn wọ́n á tún pè wọ́n wọn ò ní dáhùn. uncle TJ. ó gbọ́n làbúrò máa tó ń kó wọn. bábùrò ọkọ mi. sista ọ̀hún sitting room is not there anymore ṣe wà okay. mo wà. ẹ so no no no this is not right now ẹ wù bẹ́ẹ̀ ṣe jẹun bí ọmọ kékeré sílẹ̀ ńlẹ̀ ẹ tún sún wọnú oúnjẹ yín gbogbo ẹ tún oh no damn this is highly disgusting. kí ni nǹkan tí mo ṣe tó wrong nǹkan ṣé nítorí ẹ mo ṣe pè yín wá síbí báyìí ṣó wrong fún mi pé mò ń jẹun mo tún ti ń jẹun bí ẹyẹ lẹ ń sọ fún mi yẹn o téèyàn bá jẹun ẹ̀ma néèyàn ò jẹun téèyàn bá jókòó ẹ̀nà amẹ́ néèyàn ò jókòó dáadáa mo jókòó ilé kí ló mo tún ṣe nulẹ̀ ṣé mo sì ní í lára ni ọtún mo torí ẹ̀ pè yín wá bíbá ikọ́ nìyẹn o. kí lẹ pè mí wá fún. ẹ mo fẹ́ sọ fún yín ni pé mo máa ní ìkẹ́ mi fọ aṣọ mi ta ni. ẹ̀yin ṣé ẹ lè bá mi fọ aṣọ ni. kémi bá yín fọ aṣọ èmi. ṣé bí nǹkan tọkọ mi máa ṣe normally ni ó dẹ̀ ti sọ fún mi pé òun fà mí lé yín lọ́wọ́ pé nǹkan tí bá ti fẹ́ kí n béèrè lọ́wọ́ yín pé máa ṣe fún mi because normally ọkọ mi ló máa help mi láti ṣe gbogbo nǹkan tí mò ń sọ pé kẹ́ bá mi ṣe yìí. okay all right that's fine. Um, Láìdé Láìdé. no no no. ìyẹn màmá kàyọ̀ lóhùn nìyẹn. hello. Eh? mi ò fẹ́ o ẹ má pe lady yẹn wá sí mi bá i don't like her in fact i don't even want her to touch my face not to talk of my clothes ah ó ti rí òjò mi ò dẹni wàá láwọ ẹni ọmọ kékeré kan tó jẹ́ àbúrò ọkọ mi náà náà kó máa sọ̀rọ̀ sí mi i won't take it kí ọkọ máa wá stress mi kókó yóò lọ yọ lára mi i don't want it i don't want to stress myself please. that's that's that's all right mo ti gbọ́ o ti wọ o ti wọ okay but i need to tell you the truth ewu bẹ́ẹ̀ ṣe jẹun sí gbogbo orí bíbá yàmàyàmà láì ṣe bébì bíbí gan gbọ́dọ̀ ṣe báyìí ẹ tún so mọ́nú oúnjẹ they were comfortable with this kind of situation and now a fine girl now na an adult you need to change ma ah fine wọn máa jẹ nǹkan só para yín ṣe. bóyá ẹ̀gbọ́n náà kọ́ ló kó bá mi. níbo ló wá kaṣọ tó lóhùn. Olóhùn ló ń gbèsè. No. Damn! Ah, she lady wèrè ni? Pátá ló sóòkì tó ní kí máa She must be mad! Olóhùn Yeah. Ẹ madam mo ti lọ sínú bedroom yẹn mi rí ẹni aṣọ kankan bẹ́ẹ̀ náà I only saw your panties they soak. ẹ eh, ṣé pant náà kì í ṣaṣọ ìbáṣọ lọ́fi kò ṣáà ṣe rin. what kí n fọ pant yín ah no that's not báwo ló ṣe sound létí yín kémi máa fọ kí n fọ pátá ẹ̀yìn pátá tẹ̀ ti lò. ṣe bí nígbà tọkọ mi ń lọ ẹ ó sọ pé anything tí òun bá ń ṣe o kì í máa bí yín kí ẹ máa ṣe fún mi o òun ló yẹ kó ṣe normally so nísìnyí automatically ẹ̀yin náà lè máa. àǹtí I cannot tí o bá tẹ̀ fẹ́ fọ pant o máa jẹ́ pant ẹni tó ti ẹ̀ ah, ẹ jẹ́ pé gbogbo nǹkan àti ah, no mi lè fọ pant yẹn o. ẹ má bínú pé mo sọ bẹ́ẹ̀ bóyá kí n pè é kí n explain fún pé ẹ sọ pé ẹ ní ṣe àwọn nǹkan tí. it's okay it's okay ẹ dúró náà ẹ dúró eré mò ń ṣe ẹ dúró. kí n má pè mọ́. má fọ kò sí wàhálà. Um, ẹ tún fẹ́ for anything because mo notice pé bedspread yẹn ti dọ̀tí ṣé mo lè fọ yẹn náà mọ́. wá ti wọ̀n yìí. then báwo ni omi inú tank kan ṣé mo lè change ẹ̀ ká refill kẹ́ lè rí wẹ̀ àbí kí n tan tv kí n gbé jẹ́ wá sínú bí kí n everything lè perfect. ẹ̀rín nìkan kan ló máa kọ́kọ́ ni ìran obìnrin ló ní. ọlọ́run ṣáà má jẹ́ ká láyé mọ́ bí. ẹkú ìgẹ́ ẹkú ìgẹ́ aláboyún. ṣebí kitchen la pè. ọmọ mi kí lè léyìn sí tó bá máa léyìn ọrìn kì í.

ta ni wọlé ẹni náà wọlé jàre. ẹ ẹ wẹ ni. ìwẹ̀ náà mò ń wẹ̀ yìí ti wẹ̀. aṣọ àtomi lẹ nura. ẹ kí ló ràn gbọmọ ẹ̀yin ò lọ rí ni ẹ mọ bọ́wọ̀n òyìnbó ṣe máa ń wẹ̀ ni kọ́ tọ́wọ̀n olùgbò máa ń lò rè é ṣe fẹ́ kí lọ máa rọ́ mi lórí kí gìrì lọ ọmọ ń kù mi mo sọ́ọ̀rì èmi ò lè ṣe yẹn o bí mo ṣe máa ń wẹ̀ wẹ̀ nílé dẹ̀ pay me. bí mi ò rí rẹ́ẹ̀rì ṣé kí n bá yín mọ̀ṣẹ́. mi ò ní ìdẹ̀ kí kí ní gbogbo ẹ̀yìn ẹsẹ̀ mi báyìí á máa funfun. ẹ jọ ẹ bá mi wo inú ibẹ̀ yẹn. èèyàn máa bá mi rí pant tí mo lè wọ̀. gbogbo pátá tó wà ń ba ìdọ̀tí o. bí ẹ máa yọ̀ kún bá mi fọ̀ ọ́ kó tó dì mọ́ ẹrù mi. Ah ẹ ṣáà bá mi wá ẹ̀rẹ́kẹ́ tí mo lè wọ̀ ń bẹ̀. ẹgbà ẹgbà. Hmm, èmi náà mo wọ̀ tẹ́lẹ̀ mo sì lè wọ̀. ẹ ah, gbọ́dọ̀ ah, ah, ó tẹ̀lé ti dọ̀tí ẹ má wọ̀ ọ́ ẹ mójú fún gbójú kúrò níbi ìpàtó ṣe pé mo fẹ́ lọ ṣídìí wọ̀nyàn ẹ kúrò ẹ mẹ́ ń bọ̀ ṣe gbọ́ ó ti gbọ́ ẹ bá mi tilẹ̀kùn o. Uncle TJ. ìyẹn ló máa ní ìyàn parí Uncle TJ. ó lọ́ọ́ kú gbọ́n sẹ̀ ah ó máa sún yàn kí bá dẹ̀ ní kí n pe ìyẹn sí wọn máa ṣe bí ẹni tájábù jẹ ni. Ah. sista Láìdé mo mọ̀ kó máa gbọ́ ọ á gbọ́ kò ní dáhùn ó ṣe dúdú náà ni. sista Láìdé á máa kà ó kó bá ti pè mẹ́ta kò ń dáhùn kò ń dáhùn. Hmm à ń bá mi ń bíbẹ̀. sista Láìdé o. kí ló dé tẹ́ ń pariwo orúkọ mi báyìí. ṣé ń bínú ni àṣà mi jà sí tẹ́lẹ̀. ẹni tó bá wọlé tó bá rí wa bá ṣe ń ṣe yìí tó bá especially ẹ̀yin tó bá rí ojú yìí ń sìn á fi òpè bóyá èmi àti yín níjà sí tẹ́lẹ̀ ni ẹ̀rẹ̀ mọ̀ pé kò dẹ̀ da kí èèyàn tó bá fàyìn kó máa le jújù ó máa tètè máa darúgbó ni ṣé mo wá bá yín jà ní ẹ̀pẹ̀ mi sí mo ti dá yín nù kí lẹ fẹ́. mo mo gbọ́ tẹ̀yìn àti ẹ̀gbọ́n yín tẹjọ́ ń sọ̀rọ̀ owó kan láàárọ̀ yìí bóyá kẹsẹ̀ ẹ̀dá account number yín kí bá yín transfer owó síbẹ̀ ẹ mọ̀ pé mi àti yín close gan tẹ́lẹ̀ kó tó di pé mo di báyìí. no way send ẹ máa send owó sí mi máa bá yín transfer owó tẹ́lẹ̀ fẹ́fẹ́ ṣé nǹkan fẹ́ sọ nìyẹn. and then eh, mo máa ní kí ẹ bá mi ra nǹkan níta ṣe mọ̀ pé kò dáa kí aláboyún máa rìn lálẹ́ kí nǹkan burúkú má lọ affect bébì kí wọ́n má lọ bí bébì tí ó máa jẹ́ half èèyàn half ẹranko eh, torí ẹ mo ṣe ní pé kí n pè yín bóyá ẹ máa bá mi ra ẹ mọ nǹkan tí mo máa ń rà lálẹ́. mo mọ mo pé torí ẹ lè ṣe pè é gbogbo ẹgbẹ́ ìṣe eh, àkànnà wà yìí nìdó torí pé fẹ́ràn mi ṣe lè ṣe pè é ẹ mélòó la máa lọ tèmi. Ah, ah èmi náà mọ̀ pé lẹ́tí ṣú mi yìí disturb yín lóru náà ni so gbogbo ohun nǹkan tí mo máa ń rà lójoojúmọ́ yẹn mi mo kó gbogbo ẹ̀pọ̀ sọ máa bá mi rà ní ẹ̀ẹ̀kan. tó bá ju ẹyọ kan lọ tó ju nǹkan ẹyọ kan lọ. ẹ ṣe gan ẹ ṣe wèrè kan ṣo tó wà láàrin wọn náà nílé bó ṣe ń ṣe má dé gákẹ́ o. lámàlà jẹ látàrí ní ìyẹn ló máa yọ mí ní ẹbí tí parí padà sí i tí wọ́n yọ sí àmà ní mo wọ aṣọ nígbà wọn mọ́ra bẹ́ẹ̀ tó sì kiri ẹ̀mí bá mi rò ṣe ẹ́ kí iṣẹ́ tó fojú ro báyìí. ó ti sún mi wàhálà àti Jùmọ̀kẹ́ ti pọ̀ jù kí ló dé ewu àtàwọ̀ mo lọ mọ́ bọ̀ ni ó ti sún mi. mo understand sórí àǹtí Jùmọ̀kẹ́ tó ń wò yín wọ́n nice gan iye gidi ni wọ́n wọ́n ṣe ìrẹ̀yàmàyàmà o honestly okay bó ṣe wà yẹn ṣé wọ́n kì í yàwó ẹni mi ó nice ó tó ní máa fún mi lówó ṣé owó tó ń fún mi ti máa ṣiṣẹ́ ń bank mo lè gbá rẹ̀ ṣùgbọ́n ọlá yẹn pọ̀ ah, ẹ̀jẹ̀ orí mi máa wọ́ sí tẹ̀sẹ̀ ń gbà mí. ó ní owó tó ń fún ẹ tó bá ṣiṣẹ́ ń bank o ò lè gbàrú ẹ ìyẹn náà ló máa rò bàbá torí iṣu jẹpo a máa torí epo jẹṣu ṣó ti yẹ jọ torí Ọlọ́run just go and do it. o ṣe o ṣe gan má bínú. tèmi ò ti dọ́kọ délé dálé mọ́ báyìí this lady is so lazy and dirty. Damn. Only on shaker. ṣáà lè eléyìí kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ báyìí wọn ní kálábóyún ó máa mú kinní kan kó má jẹ kinní kan ní ẹ̀fọ́ èmi ló ń jẹ sí ẹ̀pọ̀ ara mi ẹ̀yìn náà fa bọ́ mhm. hmm. wọ́n fìyà jẹ mí èmi náà ṣe tèmi wọ́n máa gbé kọjá ni wọ́n kọ́ bá wọn mú gáàsì wọn máa bá wọn ṣí bẹ́ẹ̀ nǹkan rù mọ́mọ́ lọ́lé ọkọ mi ẹnu ọkọ mi wà ní ìsìnkú mo máa sábà mìíràn pizza oúnjẹ yóò fẹ́ wù mí jẹ mọ́ hmm. oúnjẹ fẹ́ wù mí jẹ mọ́ yá kí n lọ pizza wà mi ò jẹ́ ẹ ẹ rò pé níwèrè ni mo máa ṣó yín lálẹ́ yìí ó di èmi àti yín àdúrú ah, ah, mi kí n wà nílé yìí kó má fún mi lóúnjẹ kò sọ̀rọ̀ ẹ̀yin náà ṣàrílẹ̀ gbà ó di èmi àti yín lálẹ́ yìí. mi ní pé kékeré mi drive out kí n lọ máa wá plantain ṣé àwọn òkú ló fẹ́ tàbí àwọn òkú wa ti tajà tán ẹ ní three am. Ah, mo lébi pa mí ọmọ mi máa jẹun ẹ sọ fún mi pé three am kí ló pa aago pẹ̀lú ẹbí ẹ mọ bó ṣe ń ṣe olóyún ni. ẹ wo mi ò mọ mi ò dẹ̀ fẹ́ mọ mi ò tiẹ̀ fẹ́ mọ bó ṣe ń ṣe olóyún mọ kí ló dé. Ah, bọ̀dì àtẹ̀pà lóru. ṣé ìnáwó akọ́kọ́ lóyún ni kí ló dé ah. kí ló ṣe ṣoṣo lóyún báwo kí ló dé padà yẹn ti rọrọ jù. nǹkan tẹ́mi fẹ́ jẹ nìyẹn o. ẹ wo ẹ jẹ́ sọ fún yẹn sọ fún bébì indomie gàrí wà lé ẹ̀bà wà lé ọbẹ̀ wà lé iṣu wà. ṣé kí n pẹ gbọ́ yín. ẹ pè wọ́n. kí n pè. ẹ pè gbọ́ mi kìnnìkìnnì ẹ̀ sọ ẹ pè wọ́n ẹ wọ ẹ gbọ́dọ̀ pè wọ́n lé nìkan kí ló dé ẹ pè wọ́n. mo máa jẹ bí pa mí bí pa mí o. ẹ pẹ̀gbọ́n ẹ pẹ̀gbọ́n mi ò lè wá bọ́ọ̀lù kiri ló kí ló dé kí ló ṣẹlẹ̀ gan kí ló ṣẹlẹ̀ gangan. ẹ jẹ́ ká jọ jókòó ká ro ọkọ tí mo fẹ́ jẹ jẹ fún mi thirty minutes láti fi rò. màá jókòó ẹ rò kó jẹ́ forty minutes. ẹ jókòó dáadáa ká jọ jókòó. màá jókòó ẹ jẹ́ ká jọ rò ká rò pa ẹgbẹ̀gbọ̀n gan ẹgbẹ̀gbọ̀n kí ló dé àkọlé àtẹ̀pá lóru mi ò gbọ́dọ̀ ẹ fẹ́ pa mí ni. ojú sí ru asúndì ẹ̀ lánàá fún olóoru báyìí asúndì ẹ̀ lánàá fún màmá bàbá oúnjẹ oúnjẹ lóru láìsẹ̀ mèrè láìsẹ̀ ọ̀rọ̀ ẹ̀ èmèrè kìí ṣe kìí ṣe fi poison sí kìí ṣe padà nù tó yẹ pé mo ti lè rí poison tó yẹ pé ó lè pakọ save ọmọ ọmọ ọnú ẹ̀ níbi mi bá lò fún useless emery olójú funfun àjẹ white witch ọgbàǹjẹ. madam ọ̀pọ̀lọ́mà ṣé everything wà okay. mo wà ọ̀rọ̀ dọ́kítà. ṣé kò sí káàkiri fún antenatal. kò sí nǹkan kan àbí ìfẹsẹ̀ àti wàmí rí ibi <laughs> tí nǹkan kan náà wà lọ títí but ẹ mọ̀ pé ilé fámìlì ọkọ mi ni mo wà yìí ìwọ̀nba ìrìn ni mo lè rìn mi ò ní mi náà ní fẹ́ bọ́ síta ń sìn kí máa dágbére antinatal antinatal all the time èèyàn kó má bẹ̀rẹ̀ sí máa rorò kúrò pé àbúkọ̀ ń fi hospital kẹ́wọ́ ni àbí nǹkan kan ó ní mo ṣe decide pé ó bẹ́tà kí kúkú rọra jókòó mi sí ìbàdàn kájọ máa wọra wa lójú kó má dàbẹ́ ni pé mo ní àwọn èèyàn kan lẹ́sẹ̀ tí ìtọ́kọ mi ò tẹ̀ wá sí ilé ẹ àwọn ni wọ́n wà ní kí ẹ̀ nǹkan tí mo ṣe mo wà ní kí ẹ̀ wọn ẹ jẹ́ bẹ́ẹ̀ ṣé torí ẹ̀ ni mo ṣe wà níbí báyìí. àpàdà ah, eh, kì í ṣe nǹkan tó dára nítorí pé ẹni ìgbà tí máa ṣe exercise kẹ máa rìn kiri kẹ máa lọ kẹ máa bọ̀ sódà tí wọ́n wá ti di ọjọ́ ìpínlẹ̀ yìí ó máa wà mọ́ ìjà fún yín láti tètè délé bá. Hmm. bẹ́ẹ̀ ni exercise bẹ́ẹ̀ tàbí ti exercise kẹ máa kẹ máa ṣe nǹkan kẹ máa jáde kẹ máa rìn tó tẹ̀lé bí kẹ máa jí láàárọ̀ kẹ máa kọ́kọ́ jọ̀ọ̀gì díẹ̀ díẹ̀ máa tún máa torí bòrùn àbí stage ok bọ̀ mo lè pé kí n máa rìn except ten sọ sí pé bí pé kí n máa rìn long distance kí sáà máa rìn sáà kí n máa rìn ó máa help me lẹ́yìn yẹn kò ń ṣe pé bóyá nǹkan tó wà ṣe àpò time ti tó mm-hmm. òfin ẹ̀kẹ́ mi gbà lọ sí tó òun lẹ ti wá sọ fún mi nílé ń pé ah, thank you very much. Uncle TJ Uncle TJ Uncle TJ Uncle TJ. Yes. Sister Jim. Ẹ wọ ẹ bá mi ṣí géètì. Níbo ló dà? ṣàlè bá mi ṣí gate ni. inú ẹ̀ wo náà mi kan lè aláwọ̀ yìí kẹ́ máa rìn káàkiri nínú estate báyìí it's not done eh? and state tẹ wá yìí kò kò dá náà ẹ ṣe mo fẹ́ stroll. ẹ fẹ́ stroll state tẹ wá yìí ò dáa kẹ́ máa kàn lẹ́yìn jáde káàkiri báyẹn ẹ tún lè fẹ́ stroll báwo lè ṣe fẹ́ stroll ibi tó bá gbé okay let me take you in my car and you know move around ìyẹn sì wà okay. Ah, ṣàbà okay ẹ wò ní ìsìn ibẹ̀ ṣe tutọ́ yẹn ṣé ni màmá tutọ́ káàkiri láàrin estate yẹn tó bá lọ tẹ́tọ́ yín mọ́lẹ̀ tó náà fún dùn yín kan tèmi ló máa dì náà. báwo ló ṣe kàn yín bí ẹjọ́ bá mi ṣe bẹ́ẹ̀ kọ́. ewu ẹ má kú bá mi ẹjọ́ torí ọlọ́run ẹ jẹ́ kí n wọnú mọ́tò kí n gbé yín káàkiri ẹ bẹ́ẹ̀ ni ṣígẹ̀t fún mi ni àbí kí ló dé gan ṣé ọkọ mi mú mi wá síbà láti wá wà ní kejì ni. mo ti wá mo ti wá màá ṣe. ah please open the gate. ìgbà wo ni wọn máa dé báyìí. kò kọ́ yín. Hmm, hmm. okay. Hmm, Uncle TJ, Uncle jọ̀ǹkù ti jẹ jẹ́mi ò ní jẹ gbèsè báyìí jẹ́mi ò ti jẹ gbèsè báyìí ẹ́ eh? kí ni mo fẹ́ ṣe sọ̀rọ̀ mú màá yìí báyìí náà this lady is highly disgusting kí ló ló mú ọ̀tọ̀ ń lọ báyìí ẹ́ ọlọ́run má má jẹ́ ń dáràn. ọjọ́ yes that is it ìjọba àbúrò ìṣèjọba àbúrò a gbọ́dọ̀ lọ Ọlọ́run ní jẹ́ ká lọ sí Champions League yeah top four yẹn no that's my prayer for us. Ah. níbi ló wá lọ látàárọ̀. ẹ mo ti wà worried gan bó lè lọ látàárọ̀. ṣé mi ò dágbére fún yín kí n tó kúrò nílé ni. tẹsẹ̀ ń bọ̀ ní táìmù. ẹ tó ń wago fún mi ni. Ah, mo wẹ́ẹ́ wo mo lè wago fún yín ah, àbí eléyìí sùn lọ. It's a stroll bọ̀ ewu how many hours lẹ ti lọ ẹ eh? gbogbo tẹ́ ǹtẹ́ fi ń stroll lọ tẹ́ ẹ̀ ń dídí aláìfọ ara yín ẹ̀ ẹ lè wá nulẹ̀ bíbá yìí kẹ́ máa ṣàwọn pẹ́típẹ́tí works eh? ẹ lè máa máa gbálẹ̀ kẹ́kọ̀ọ́ máa eh, kọrin àbí bóyá kẹ́ kí abọ́mọ́lẹ̀ kẹ́ fọ́ ẹ ó yẹ kẹ máa lé dust lórí kíní tẹ bá rí dust kẹ ẹ ṣe àbí kẹ ẹ rí ṣiṣẹ kẹ pa it's still better exercise náà lẹ ṣe ṣe than endangering your life out there. tó bá jẹ́ pẹ̀lú mi ló sọ nǹkan tẹ̀sán sí i máa sọ pé orí ẹ̀ ò pè ní yes kí ni kí ló mú yín tẹ́ lanu mo sọ pé mo fẹ́ lọ stroll mo dẹ̀ lọ stroll mo dẹ̀ bẹ̀rẹ̀ sí question mi kí ló fa ọgbọ́n nonsense yẹn gan-an ẹ tún sọ náà ẹ sọ fún mi pé ó yẹ kémi lọ máa fa bọ́ kí lọ máa ṣe kíní kan ó yẹ kẹ́ ti sọ fún mi tẹ́lẹ̀ pé ọmọ ọ̀dọ̀ lẹ ní ilé yìí so ìrìn náà ṣẹlẹ̀ ń sẹ́ńtrà àti sọ fún mi sí pé mo lazy nìyẹn mo lazy mi ò lè ṣiṣẹ́ ilé. Hmm. sorry sorry sorry. ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run ẹ má ní mi lára i feel like throwing up. má bínú ó kà á. Máa nìyàn lára, máa nìyàn lára. Wọ́n sọ rubbish. Kí ni? Mo need help me. Help? Mm. Okay. Uh, you know, Sherry ń sẹ́yìn. Mo máa ní kẹ́ kẹ́ help me go step. Sherry ń sẹ́yìn, mo ní kẹ́ máa stress ara yín. Ah, What ah. ti mí ń sọ nìyẹn, eh, eh, hold on. Actually, ah, lè gbé mi ní? Ah, ẹ má ẹ ẹ má jẹ́ kí n gbẹ̀yìn mi lè gbẹ̀yìn mẹ́ta àyìn méjì àbí àti ìmọ̀ nǹkan tẹ máa bí ẹ̀kan ẹ wò bí ẹ gbọ́wọ́ yín báyìí ẹ ṣá gbọ́wọ́ yín báyìí. Ah, ṣé ọmọ mi ò ní bọ́ sẹ́gbẹ̀ẹ́ ibi báyìí sìn. kò lè bọ́ síbẹ̀ ṣáà máa gbèsè báyìí ah, ayé mi o ah, dé báyìí wọlé. ṣé yẹ kẹ́ lè gbé mi o. ẹ má jẹ́ gbé yín ẹ̀jọ̀ torí ọ̀la ẹ má ti lọ́ọ́ kí n ga ọlọ́run ọba ò ti jẹ́ kí ni. ọ̀rẹ́ mi. yeah sorry hmm. sorry wáyé ṣé kò ṣe tọ́. ó ń ṣe mí bá ní pé kí n tutọ́. ìbò ó fẹ́ tu ẹjọ́ ah, ẹjọ́ ọlọ́run wọ́ ah, ọlọ́run ọba ẹjọ́ ok thank you thank you jesus okùnkùn fún mi mẹ́ta ẹjọ́ ẹ má tu ìtọ́jú ìjọ ẹ̀pọ̀ ẹ má bá mi gbé ah, sorry ẹ pẹ̀lẹ́ ẹ rọra ìdẹ̀gbà kí n tutọ́ lẹ́ẹ̀kan. Ah, ẹ má tutọ́ ẹ jọ ṣe máa jókòó báyìí. mo lè jàre. ẹ pẹ̀lẹ́. ẹ jọ ṣé mo lè rí tíṣù tí mo lè tutọ́ sínú ẹ. Ah, ẹ bóyá máa rán ọmọ yẹn kò sí tíṣù ńlẹ̀ mọ́. mi ò dé lè tutọ́ sílẹ̀ ńlẹ̀ báyìí bí irú wàhálà ò lè lè. ah no no ẹ má tutọ́ sílẹ̀ ẹ̀rù ẹ gbé mi ṣẹ̀gbọ́n. ó dáṣẹ́ lè bá mi gẹ́ ètò omi tútù èyí tó tutù gan ni o ọkẹ́ fi ice sínú ẹ̀ ẹ jọ ẹ wá bá mi tan tv kẹ́ tó lọ. Um, generator to power TV yẹn ò sí báyìí so when I buy a bigger one màá á lè tán. ńlá ní pé kẹwàá bá wa tán TV ń sìn tó bá yá máa néèyàn ń rìn kiri àbírú kí n gbogbo eléyìí ń all right. ẹ jọ̀ọ́ ẹ wá bá mi. irú èèyàn wo leléyìí ṣé tv tèmi ṣì wò lánàá. ẹ̀yin ẹ kú ìrọ̀jú ìrọ̀jú aláboyún you. ò bá fẹ́ lọ́lọ́wọ́ táyíkálá ti kọ́ ọ́. dáàmú okay darling. I got máa ta oh this is Kemi. Your new housemate. Àgbàrú kò my máa help ẹ pẹ̀lú iṣẹ́ lédè. Èmi ò ṣàlàyé gbogbo bó ṣe máa ń ṣe yìí o. Ṣé mo sọ fún ẹ pé mi ò lè dá ṣe iṣẹ́ inú ilé àbí mo ní ìdí ọmọ ọ̀dọ̀? Èmi ò ní ìdá house Mo mọ̀ pé o gbogbo ẹ̀ fúnra I know you're capable, okay? I just hired her so she can give you some assistance. So you now make decisions on your own. She has a bag that's like one year for me. Okay ma so next time wàá máa sọ kó tó máa dédé máa ṣe àwọn nǹkan kan náà. kò bí kó kó help ẹ díẹ̀ náà ni ṣebí tẹ náà mo ń rò. ó dáa mo ti gbọ́ ọ. èwo ló ń ṣe léyìí tó ń wò. bọ́sibí kò wá yán yìí fún mi jàre ṣé etí ẹ̀ di ni àbójú ẹ̀ fọ́ come here and come and do something for me yán yìí fún mi má wá má ṣe mí léṣe rọra yún ẹ̀yìn fún mi ni bí mo ṣe sọ díẹ̀ tí ẹ̀ wò ìkan náà ẹ̀ náà mo kun black òun náà kun black ṣé òun ọmọ tó mú wa ìyẹn náà náà yìí alo má dúró lé lórí yún ẹ̀yìn dúró straight kò yún ẹ̀yìn fún mi ni bó ṣe ń ja mi jẹ jẹ kọ tí mo ní kò ṣe nìyẹn mi tó tiẹ̀ mọṣẹ́. ọmọ ti ṣá. yún ẹ̀yìn mi dáadáa. o bá ń bá mi dáadáa ọjọ́ bọ́. all right i'll see you soon. má gbàgbé kó ra ṣàwámà wá fún mi o. all right. mélòó ni kí n ra. ṣáà ra ṣàwámà wá fún mi ta ló pe ẹnu ìwọ sí ọ̀rọ̀ mo fẹnu ẹ sọ̀rọ̀ má jẹ ojú tó sí mi lórí kó gbẹnu ẹ sẹ́gbẹ̀ kan kí ló ṣe yìí wọn ló mọ ohun tó ní kó bá òun mọ ọmọ ọ̀dọ̀ wa. bí n pa mi mo fẹ́ jẹun rice tó ní kí n bẹ́ẹ̀ sí láàárọ̀ wà ní kitchen kò sí microwave kò jẹ́. èmi ò jẹ rice o pizza ni mo fẹ́ jẹ. kí ló wí. mo ní pé mi ò jẹ rice pizza ni mo fẹ́ jẹ. kí ló sọ́ọ̀tì náà mo ní rice ohun mi jẹ mọ ohun mi jẹ taste board mi ò lè gbé. kò dẹ̀ ní da fún taste board ẹ̀ kí ló pe náà taste board ẹ̀. I don't feel like. ó yà wèrè ni kí ló ra pizza fún ẹ òun ló fi jí mi oníkèmí ṣe rice fún ẹ mo wọ tí kitchen mo ṣe fún ẹ o ò jẹ o tún wá jí mi lójú orí pé kí n sóúnjẹ fún ẹ kí n lọ. kò ní dáfẹ́ tó fi sọ o ṣí ere ni. Ah, iṣẹ́ tí ń jẹ́nu nìyẹn sísìn ni mo ní mo fẹ́ kí n fi. láyé ẹ̀ má bàa mi sọ̀rọ̀ ẹ̀ mọ̀ ìwọ ìdí ọtí ṣòro kí mi ò mọ ìgbà tí mo tọ́ mi ò mọ gbọ́ ọkọ tó ṣe ni ìwọ kọ́ ló sáré kiri gbogbo àdúgbò you are an ingrate tó bá bí ẹ dá tó bá mi sọ̀rọ̀ ẹ pé o fẹ́ jẹun again bẹ́ẹ̀. ìṣẹ́jú ẹ̀ mo wàá ra pizza fún mi ní mi ò jẹ ráìsì wọ ibo olè wàá kọ́kọ́ ra pizza fún mi náà kó tó lọ. má ṣe kí ni. èmi máa jẹ pizza. wọ́n fún mi mẹ́kù gẹ́rẹ́ àkúrò ajú mi wọ́n idiot. Ah! <laughs> Oh. doctor. Help. ẹpẹlẹmà Ọlọ́run jẹ́ ká ríru ẹ mọ́ Ọlọ́run àtúmọ̀ túbọ̀ dúró ti lé àní irú ẹ mọ́. Thank you, doctor. Result test tẹ́ ṣe ń kọ́. Result test are carry out. Oh ṣó fún wa wípé eh, àti conceive madam chance wa very very slim gan. ẹ kí kí pé mi ò nílé bímọ mọ́ lẹ́ sọ yẹn doctor. no no no kì í ṣe bẹ́ẹ̀ jẹ́rí ìgbà tí a máa fi gbé yín dé hospital lọ́dọ̀ wa eh, ìgbà tá a máa fi ṣe àwọn operation yẹn a rí i pé gbùngbìn tiwa a bit damage but with time and prayer i i mo believe pé Ọlọ́run ṣì lè ṣe àná. so in essence àdúrà lọ́rọ̀ ẹ gbà báyìí right. Uh, with prayer Ọlọ́run ṣì lè ṣe àná kò sí nǹkan tó Ọlọ́run ò lè ṣe. okay. all right thank you doctor that'll be all. Oh. Ṣọ́ra yẹ lóde. You heard the doctor. Ṣorí nǹkan tó sọ̀rọ̀ ẹ̀ e di. Orí tó bá ilé ayé ra ẹ̀ e di. Ìwọ ló máa kọ́ lóyún ilé ayé. Lóyún táyàn lóyún. O ò lè tún lè ṣe. O ò lè fọbọ́. O ò lè fọṣọ. O tún lè so oúnjẹ. I took control of everything. Look at yourself. Um, you know, mo pé ibi tó máa padà já sí lélẹ̀. Mo pé ibi tó máa já sí lélẹ̀. protect baby ni pé kí nǹkan kan má Where is the baby now? Lobo. Um, um, you heard what they said. Your chances of having another child is slim. Tó bá dẹ̀ ti lè bímọ fún mi, you know what that means. Congratulations. Um, um, oh, nǹkan tí mo padà fọwọ́ ara mi fa bọ́tù mi mi mọ̀ pé ibi tó mo padà já sí lélẹ́yìí.